a kí gbogbo ẹ̀yin èrè wa ní gbogbo tí ẹ ti láǹfààní láti máa wò wá ní dédé àsìkò yìí gẹ́gẹ́ bí a ṣe sọ fún yín tẹ́lẹ̀ pé àkọ́ṣe ní ètò ìṣẹ̀dálẹ̀ eléyìí tí a fẹ́ ṣe lénìí gẹ́gẹ́ bí ojúlówó ọmọ Yorùbá àtàtà àwọn nǹkan tó jẹ́ nǹkan wa tó yẹ kí a mọ̀ tí òbí ní jẹ́ wípé wọ́n á máa fi dúdú wọ́n á máa fi pe funfun fún wa wọ́n á máa fi tọ́wọ́ wọ́n á máa fi ilẹ̀ ṣíṣì ìlú dú mọ́ wa lọ́wọ́ ìdí a fi wá tọ̀ àwọn ṣé ẹ mọ̀ wípé ẹni tó bá mọ̀nà báyìí ní ṣáájú téèyàn kì í dójú ọ̀nà tí òfin ní di wípé àtẹni tó léwájú àtẹni tó tẹ̀lé wọn padà jọ wọgbó papọ̀ ìdí náà rèé tó fi jẹ́ wípé àwọn àgbà tí wọ́n mọ̀nà gangan àwọn la tọ̀ wá pé kí wọ́n tó wa lọ́sọ́nà kí wọ́n ó ṣàlàyé bí ọ̀rọ̀ ṣe rí gan-an tí òfin ní jẹ́ wípé ìdẹ́lẹ̀ wí ìtítọ̀ wí tá a máa gbé kiri mo kí yí pé ẹ kú àmójúbà wa lórí àkọ́tún ètò wa ètò yìí ìṣẹ̀dálẹ̀ fún tòní olúwabùkọ́lá adélékè yìí náà ni alákàsòdì wọn tún ti gbé e débi ìṣe mi ẹ̀yin ẹ ṣàfarabalẹ̀ kẹ́ máa bá wa ká lọ bàbá wa ẹ kú àsìkò yẹn. ẹ ṣe olóòtú. ẹ dákun ẹ bá wa dáhùn kan ní fún àwọn ìbọn tí wọn wọ. orí mi kò ti yẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ orí bàbá mi. ẹ àwọn ni ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ lápá. bàbá ẹ má bínú ẹ bá wa dárúkọ yín fún àwọn èèyàn wa tí wọ́n wò wá. olórí ọ̀dọ́ àǹfọ̀ táwọn olórí máa ń jẹ́ oní àjẹ tí ọ̀fọ̀ yà wò. orúkọ yín orúkọ yín orúkọ orúkọ yín. Ah, ah, ah. orúkọ rẹ ni Gani Gani Yusuf. Gani Yusuf Ajé ẹ ṣe bàbá wa ẹ sọ lẹ́pẹ́ á máa rí yín bá ìyá wa ẹ bá wa dárúkọ yín. Ọ̀ṣun Dára Ràmọ́ Àṣẹ ẹ ṣeun ìyá wa ẹ kú ìtẹ́wọ́gbà wá bàbá wa mo wá tún padà dé ẹ bá wa dárúkọ yín fún àwọn ìgbà ọ̀tún àrùn ìròyìn àgbáyé tí mo jẹ́ àrùn ilé ayé lónìí. ẹ ṣeun ẹ sì bàjẹ́ lásìkò ìgbé ẹ jẹ́ kí n wá bẹ̀rẹ̀ láti ibi orúkọ tí ó pa yín pọ̀ gẹ́gẹ́ bí ẹ ṣe dárúkọ yín fún wa ṣe mọ̀ wípé àti bàbá wa àgbà ajé àti ìyá wa ajé ẹ̀yin náà ajé ẹ dàpọ̀ tá a wá gangan lóúnjẹ àgbẹ̀ kan níbẹ̀ pẹ̀lú. ẹ ṣe olóòtú bàbá tó bí bàbá wa oníjẹ ajé ayọ̀ ìdí ayọ̀ ìdí ajé ìlórúkọ ayọ̀ ìdí ajé ayọ̀ ìlórúkọ bàbá yìí sì jẹ́ ọ̀gá pàtàkì ní Ìbàdàn tí ìbàdàn jama tí wọ́n fọwọ́ rẹ̀ sẹ́yìn torí pé tá a bá ní wọ́n ní tá a bá mú sàkọ̀tù tá a mú sàkọ̀tù ìṣàkóso ni ó tó kù bàbá yìí jagunjagun ni kì í ṣe pé ó wá ṣe òògùn nílùú ìbàdàn iṣẹ́ ogun iṣẹ́ tọ́lọ́ọ̀fin ràn iṣẹ́ ogun lọ́nà fi lọ́nà pé kó ní wọ́n fi yàn láàyò ẹ rí i pé ẹni tó wọlé rè àwọn gangan ni olóògbé ilẹ̀ Ìbàdàn wọ́n dárúkọ ara wọn. ẹgbẹ́ fún olóògbé ẹ bá wa dárúkọ ara yín bàbá. ọ̀jẹ̀ tó di olóògbé ilẹ̀ ṣẹ̀ṣẹ̀ ẹ jẹ́ kí awakọ̀ àti àti bọ̀. tọ́ ọ̀yá bisimilá. ẹ jẹ́ àgbè láti ibi tí abadé ẹ̀ ń ṣàlàyé nípa ẹni tí bàbá ajé gan jẹ́ ní ilẹ̀ Ìbàdàn ibẹ̀ ni a bá wọ̀ dé tí bàbá wa fi wọlé ẹ jẹ́ ká wá mọ̀ láti bẹ̀. bàbá wa ẹ̀ tí wọ́n tẹ́yà ń sọ hmm. wọ́n ní bàbá kiri àkọ́lé àdìdàlá lè dàgbà bàbá wa ni wọ́n pè ní ayọ̀rìndé ajé ayọ̀rìndé ajé kí ọ̀wá sí òwò Ìbàdàn jagunjagun ní iṣẹ́ oko lọ́ba dé Ìbàdàn jagunjagun sì ni. Jago, nílùú Ìbàdàn ẹ̀rì pé wọ́n ní tá a bá mú sàkótó tá a mú sàkóso sàkóso àná bàbá yìí ní àwọn sàwábù tí wọ́n jọ tí wọ́n jọ mọ̀ ní tí wọ́n jagun tó sì jẹ́ pé tá ní pé káwù ọ̀nà jẹ́ ẹ̀kọ́ so sì jẹ́ mi ṣé ẹ lè dárúkọ bí ara àwọn tí wọ́n jọ lò gbà. tí àwọn bàbá wa jọ lò gbà. bẹ́ẹ̀ni. èrò pọ̀ alẹ́pẹ́lá torí baálé àkọ́kọ́ ni ẹ ti wà ń balẹ̀ so tó fi dórí sẹ́wọ̀n oníkálukú ló ní group by group tó fi dórí balógun ògúnmọ́lá ìgbèkúnlé ọdẹ ń lọ àti bàbá ń lọ fìjàbí so ìrántàn bàbá wa tí wọ́n jọ lùgbà nù ilé ń pe òun àwọn tí wọ́n jọ lùgbà tí wọ́n jọ lù sáà lùgbà náà ìdí tó jẹ́ kí n fi ìbéèrè ń kú ni pé káwọn èèyàn ló lóye irú àsìkò ìgbà tí wọ́n ti wà nìbàdàn ká má wò pé bóyá àsìkò tí ò pẹ́ púpọ̀ sí àsìkò yìí ìwọ́de káwọn èèyàn lè lóye wípé wọ́n wà lára àwọn tí wọ́n ti jọ wà ní ìbàdàn láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìdí tó jẹ́ kí n béèrè ìbéèrè òun. ìbàdàn àkọ́kọ́ tó kọ́kọ́ kí òun ni bàbá wa ti wà bàdàn. ẹ̀yìn tí mo fẹ́ ká kù díẹ̀ mọ́. àgbọ̀tọ́ra gbọ́ nínú ìtàn bẹ́ẹ̀ tá a sì bá bẹ́ẹ̀ ní ìbàdàn àkọ́kọ́ ó ní Ayọ̀nde ti wà ń bàdàn ó sì wà lọ́dọ̀ ṣùgbọ́n yẹn tẹ́ jagunjagun láàyò nígbà kan. ẹ ṣe bàbá wa báwo wá ni ajé àti olóòlù ṣe tapọ̀ kí ló bí olóòlù. ẹ sí ẹ rí i pé bàbá wa tá à sọ̀rọ̀ rẹ̀ mo ní jagunjagun ni ogójì ìlú ló kó ogóje ìlú one hundred and forty ní ayọ̀ǹde fún ọjàgbó lọ rẹ̀. bàbá wa yìí ogun ni wọ́n lọ. tí wọ́n fi rí olóòlù yìí torí ìlú tí wọ́n ti gbé olóòlù wá sílùú Ìbàdàn ìsì ogun náà ni wọ́n fi ń jà bẹ́ẹ̀. bàbá wa tá a dẹ̀ ń sọ̀rọ̀ rẹ̀ yìí òun nìkan máa dá lọ jagun. òun nìkan a máa dá lọ jagun. ní bàbá wa tá à ń sọ̀rọ̀ àjọ nìyí òun nìkan máa dá lọ jagun tó nìkan bá lọ tó bá dá lọ jagun a máa kẹrù a máa kẹrù a máa kó wáyé kò sí ogun tí bàbá wa yìí tí ò ti lọ jagun kò síbi tí ò ti lọ jà. Ja kò sílùú tí ò lọ láti lọ jàre nígbà fẹ́ jagun èkìtì parapọ̀ bàbá wa ìwọ́n jọ lọ jáde débi pé ibi tógun náà lè dé òun tó padà lọ tó tó lọ ja ó tó padà lọ ja ogun lẹ́kìtì tó tó kẹrù tó tó kẹrù wálé ní bàbá wa yọ ni èèyàn ńlá ni èèyàn ńlá èèyàn ńlá ni ojú ogun wọn ti gbé olóòlù wà ní irú ojú ogun wọn. ẹ dábò ṣé a wá lè tọ́ka sí pé ogun kí lorúkọ ogun ṣé a lè tọ́ka sí ogun tí wọ́n ti gbé wálé. ṣé ẹ mọ̀ pé gbogbo jagunjagun ṣùgbọ́n jẹ́ pé òun ogun ni wọ́n ń ṣe ń gbà náà. o nìkan ló ogun o nìkan náà ló sì dàgbé olóòlùwà lékesí fi hàn pọ̀ tí wọ́n bá gbé ayọ̀ǹde ajé o nìkan ló dá gbé olóòlùwà lé látòjú odò ó ti gbé olóòlùwà lé gan-an káwọn nǹkan tó ṣẹlẹ̀ síbàdàn tó ṣẹlẹ̀ síbàdàn olóòlù ti wà nílé tí èyí sọdún kan tí èyí sọdún márùn tí èyí sọdún mẹ́fà tí èyí ṣe méje tólóòlù ti wà nù lé tó nǹkan tó nǹkan àbádọ́ rẹ̀ pé òun sá ti òun ti gbé nǹkan yìí. bóyá bá jẹ́ atáǹsì sọ ìjọba sì lójú ogun àbúrò rẹ̀ ní babaláwo ẹ̀ ọmọ ọmọ ìyá rẹ̀ ni ó ní babaláwo tí ibà fà fún ọmọ ìyá rẹ̀ tó yìí jẹ́ babaláwo rẹ̀ ń òun náà tún jẹ́ ń bá lójú ogun bójú tó lé o ogun ọ̀gbọ́dọ̀ kóhun lé bóun bá ń bẹ lájú ìdí tí ó jẹ́ kí n béèrè béèrè ni láti lè fìdí múlẹ̀ pé bóyá ogun ìlú kan pé bóyá ogun èkìtì ni o bóyá ìlú èkìtì ni bóyá ìlú kan ni wọ́n ti lọ ja ogun tí wọ́n fi mú wálé. èkìtì náà wọ́n ti gbé olóòlù wálé èkìtì wọ́n ti gbé olóòlù wálé ìlú tí wọ́n ti gbé olóòlù wálé ni wọ́n ń pè ní ọgbàgì oko olóòlù já wọn léèrùn oko wọn lẹ́kìtì pupa oko wọn nílùú ọ̀gbàjì olóòlù kó wọn ń dòwó ogun èkìtì ń ó ọ̀rọ̀ lọ́rùn púpọ̀ jù ìlú tí wọ́n ti gbé olóòlù wálé ìlú ọ̀gbàjì ẹ ti gbé olóògùn wálé. ẹ ṣeun bàbá wa ìbéèrè tó wá tẹ̀lé pé ṣé ẹ mọ̀ wípé ẹ jẹ́ kí n mú báyìí pé kí wá ní báwo ni kí wá nìkan tí wọ́n ṣe sí olóòlù nígbà tí wọ́n gbé dé. ṣe olóòtú ó rí i pé gbà tí àwọn àgbààgbà náà kò tí sí à ń kírun à ń lọ ṣọ́ọ̀ṣì tí ì sì ń bẹ́ gbà náà ìyẹn ló mú àjàkálẹ̀ àrùn ṣẹlẹ̀ bí irú kòrò látàbá kì í lọ́sẹ̀lẹ̀ ńgbà náà gbogbo jagunjagun wa pera wọn wọn rúbọ rúbọ ẹbọ òfin ah. wọn wá ń wá nípàdé àwọn jagunjagun gbogbo wọn jókòó ìní bàbá wa tá a wá ń pè ní ajé Ayọ̀ǹde wọ́n dáfá débẹ̀ ni ifá wọn ni wọ́n bọ òkè ìlú òkè ìbàdàn ó sá pé nǹkan kan bẹ l'Ayọ̀ǹde bá ní wọ́n mú bò wá bóyá tó ń gbé inú ni lọ́ba yẹn bá ní Ah, bí ìgbà yìí tí fáwọn sọ gan nìyí ìyẹn bá wojú ara wọn lọ́ba tó fún un kí òun gbé nǹkan kan bọ̀ lóòótọ́ tó jẹ́ lu lẹ́kìtì ló ti gbé ṣùgbọ́n wọ́n ní kí ìróbe kì í róbe bò wọ́n ní kí ìróbe sọ ọmọ ètùtù ẹ̀ àá ó ló mọ̀ ọ́ bó ti mùtútù rẹ ó ti dá wọn bá ní wọn lọ bò òkú mọ̀ bò kìtì wọn bá ní wọn lọ yá ètùtù yòókù tí wọn ó sì ní bá sí lónìí gbẹbọ wọn lọ gbẹbọ káàkiri gbogbo Ìbàdàn bí ṣe ń gbẹbọ ọlẹ bá tí bá ti ń yẹyìn padà báyìí ìyàn tó mú òjò tó ọ̀rọ̀ ọmọ gégún mú ọmú gbẹ àgbàdo kọkò gbó lójú bá sí rọ ọmọdé ah! ayọ̀ǹde ògbérú eléyìí lé lọ ó ti sọ fún wa ló bá di pé ó ti dòòsa gbogbo àwọn olóòlù ó ti di eégún gbogbo gbogbo nàìjíríà lónìí àwọn ti gbà á gbogbo àwọn làwọn mọ̀ sí kì í sì wọ́ o bẹ́ẹ̀ látòní lọ ìwọ la fi ṣe afúnṣọ́ ẹ̀ bí ọba jáde tó ọba ti pàṣẹ pé ìjọba ẹni o tó ti dájọ́ fún Olúbàdàn ọba tí bá ń bẹ ń bẹ gbà náà gbọ́dọ̀ mọ̀ pé àti gbogbo àwọn ọba tí bá ń bẹ ní káàkiri ìgbèríko àgbáyé wọ́n ti mọ̀ pé ọdún yìí ọdún gbogbo àwọn ni ó nìkan ni wọ́n fún ní àṣẹ eégún tó lè pa èèyàn tí òun ò gbọ́dọ̀ mú olóòlù nìkan léégún tó lè pa èèyàn tí ò sí tí wọ́n ò fi sí i ni wọ́n bá bó ṣe di pé ìlú dẹ̀rọ̀ mi bó ṣe di egbò gbogbo òlùlù ẹ rí wípé òjò ti rọ̀ wọ̀sọ̀wọ̀sọ̀wọ̀sọ̀ ní ìsìn ó tó di ẹ rí pé ó gbẹ́bọ kọkọjá nínú oṣù kẹta àwọn nǹkan kan ṣẹlẹ̀ ńgbà náà ní abáti dáfá ìtìfá bá ní àsì gẹ́gẹ́ bí ìtọ̀sẹ̀ ìgbà náà òun náà làwa náà mọ̀ sí i tọ́ba rẹ̀ ti ń parí ẹbọ báyìí lòjò máa ń sẹ́lẹ̀ njọ́ náà gẹ́gẹ́ lòjò ọ̀rọ̀ kì í ṣe jẹ́ ọ̀dọ̀ la àṣẹ ohun tí ń bẹ́ ń bẹ̀ ń gbà náà ò dínú. ẹ ṣeun bàbá wa gẹ́gẹ́ bí a ṣe wá gbọ́ tí àwọn tí wọ́n tún ní mọ̀ọ́dù wa lọ náà tún ṣe fìdí ẹ̀ múlẹ̀ wípé olóòlù ò lẹ́kùn ṣe mọ̀ pé mi ò láǹfààní láti mọ̀ àmọ́ wọ́n ní olóòlù ò lẹ́kùn kí ni ìdí tí ò fi lẹ́kùn bí àwọn eégún yòókù. olóòlù lẹ́kùn tí ń gbẹ̀yìn wo tó bá a ṣe ń sọ̀rọ̀ rẹ̀ yìí bá a ṣe ń sọ̀rọ̀ rẹ̀ yìí tó o bá ní kápọ̀ ọba ní àǹfààní àti dẹnu ọ̀nà ẹ̀ báyìí ọmọ ẹ̀kọ́ tí ọmọ ẹ̀gbin tí ọmọ ẹ̀gbin yé èèyàn olóòlù lẹ́kù ṣùgbọ́n ó ń yàtọ̀ sí àwọn eégún alepo olóòlù lẹ́gún àsìkò òòṣà lólóòlù òòṣà tí gbogbo ìlú Ìbàdàn ń bọ ni gbogbo ara oníkálukú wa ni a ti mú owó tí a fi ń bọ olóòlù àfẹnjẹ ọba sanwó rí ó ní wọn gbowó owó látara rẹ̀ láti bọ olóòlù kò sí torí àwa ká ní àṣẹ olóòlù ọba ìlú ìjòyè ìlú gọ́vnọ̀ tí bá ń bẹ lórí àlééfà àti pírẹ́sídẹ́ǹtì àti ọ̀gá ọlọ́pàá àti gbogbo àwọn ọ̀gá àwọn ss eh, ni o sójà ni o navy ni o àwọn ni wọ́n ní àṣẹ olóòlù torí wọn bá ní wọn bó lóòlù jàmbí kan ìlú ọmọ abèrè wọn pé kí lọ ọlọ́pàá ń ṣe kí làwọn fọ́ọ̀sì ń ṣe kí ni wọ́n ṣe ń bẹ̀ so ewu olóòlù àwa kì í afóhunsọ ni wá. ẹ ṣeun púpọ̀ àgbà òní tọ́ lórí ilẹ̀. ẹ jẹ́ kí n wá tún béèrè báyìí ṣé ẹ mọ̀ wípé bàtà ni ti Ṣàngó a sì gbọ́ wípé ìlú gángan ni ìlú ìlú gángan ni ìlú olóòlù wọn kí ló dé tó fi jẹ́ wípé ògèdè gángan ni ìlú olóòlù tí wọ́n fi fi ìlú míì là á kò sí àwọn ní àwọn ọlọ́jẹ̀ wọn a máa kọrin kan wọn náà ní olójú ọ̀jẹ̀ olójú ọ̀jẹ̀ tó lè jó gángan o àfolóòlù tó lè jó gángan o ìlú tẹ́ ń wò ó wọ́n kó mọ́ wá látòjú ogun ni ìlú rẹ̀ nu àtòjú ogun náà wọ́n ti gbẹ́lú wa. No pẹ̀lú tìjú nù báwa náà ṣe bá mi. ìlú náà ni wọ́n sì ń lò. ìlú náà wọ́n wá ń lù fún mi. ẹ wá má bínú bàbá mi pẹ̀lú ibi tí mo fẹ́ yà sí lórí ìlú gẹ́gẹ́ bí àwa ṣe máa ń gbọ́ wọ́n ní wọ́n máa lu pápá pé kí ni kí ni iṣẹ́ tí àwọn àyàn máa ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìtàkùrọ̀sọ pẹ̀lú gángan yẹn pẹ̀lú olóòlù. ọ̀rọ̀ ni a máa sọ fún wọ́n máa fi sọ̀rọ̀ fún ni tólóògbà fẹ́ gba ibì kan ní ìsìn tọ́ba ti kónú agboolé wọ́n lu àìsàn fún mi máa ń kọ̀rọ̀kọ̀rọ̀ máa ń kọ̀rọ̀kọ̀rọ̀ pé kọ̀rọ̀ lọ wá o obìnrin tí bá ń bẹ ń kọ̀rọ̀ fún àwọn bọ́ba ti ń gbọ́rò pé máa ń kọ̀rọ̀kọ̀rọ̀ ó ti mọ̀ pé bàbá ti wà nú agboolé nu òun náà ètè ṣe kíni yóò ti para rẹ̀ mọ́. a máa wá dásìkò kan tí wọ́n yí padà rí mọ́ tí wọ́n mọ tó ń dùgbọ́ ọmọ wá kí inú wọn mọ pé olóòlù di Ṣàngó a ò mọ bí o tó ti tó bá dá àárín kan sọ wá tẹ́ sọ pé wọ́n ní pa pa bó ṣe pọ̀ ọmọ ọlọ́mọ wọ̀rọ̀ ló débẹ̀ ibi tọ́rọ̀ tó wá débẹ̀ wọn nígbà tí tó bá dásìkò tó bá wà nù aṣọ tó bá gún wà rẹ̀ wọ́n ti mọ̀ pé orò tí ń bẹ́ẹ̀ ni olóòtú tó wo wò kiri ń ló fún àwa láǹfààní ìlú Ìbàdàn lónìí yìí ń ló fún gbogbo wa nílùú Ìbàdàn lónìí yìí bẹ̀tẹ̀ àwọn aláìmọ̀kànmọ̀kàn àwọn tí wọ́n gbọ́n tí wọ́n dẹ̀ mọ́ tí wọ́n pè ní ìṣẹ̀sí wọ́n mọ̀ pé ṣèbí ló lóòlù pa. ta lọ́wọ́ aríbi tí olóòlù ti bẹ́ẹ̀ yẹn lórí kò sẹ́ni tó rí ẹni tí ń fún ara rẹ̀ mọ tí fi ń ṣe ẹ gbọ́ mi yé ní ọdún kan tí ti jáde lọ gbòòrò ọmọ rẹ ní ọmọ ọmọ rẹ ọmọ pé bàbá àwọn ò tí ì lọ gbé ilẹ̀ lọ dànù láàtàn bàbá kò sì sí ẹnì kankan bẹ̀ á bàbá ní àfojúdi wo rèé ọ̀ya ibi tí ọmọ ń kú sínú ọwọ́ a rí wípé ẹni tí ó mọ̀ wọn ní sólòlù sọ́pààyàn rí ni àwa máa sọ fún àmà ní ìwọ òṣèlú òdì bó lè pààyàn bí ó lè pààyàn ṣùgbọ́n tí bẹ́ẹ̀rù Ìbàdàn fi bẹ̀rù nu pé sẹ́ni tó ṣe báyìí fọmọ rẹ̀ sẹ́ni tí ò lè ṣe bẹ́ẹ̀ fún àwa ni ká sọ́ra wa tí wọ́n bá pè ní òòṣà èèwọ̀ ká mọ̀ pé èèwọ̀ ni. ẹ ṣeun púpọ̀ ìbéèrè tí ó tẹ̀lé ni pé ṣóòótọ́ ni pé olóòlù máa ń gbé ẹbọ lọ sí àlùbọ̀. àwọn gbọ́dọ̀ má lọ ọbẹ̀ ọgbọ́dọ̀ má dédi ọgbọ́dọ̀ má dédi ó ní àyájọ́ ọjọ́ kan nínú ibi igbó tí Ìbàdàn ní ìdí alùgbàlà àkọ́kọ́ ẹ lọ bèrè ní òtàn ilẹ̀ Ìbàdàn torí pé jagunjagun ni gbogbo ọmọ òwú tí bá ń bẹ́ ń bì mo kí yín o ó ti yé ní wọ́n sọ pé òwú lákọ̀dá òwú bẹ́ẹ̀ ló wẹ̀ ẹ́ alùgbà ọ̀gbọ́dọ̀ mẹ́gbẹ̀bọ níbẹ̀ ìró ní mọ́jẹ̀mú. apá ìbò wa ni alùgbà wà. ó ní tòsí wá yìí ó ń lóun di àgbẹ̀ wò tí ìbá jẹ́ pé ìjọba tí wọn ò tó fi ààyè gbà wá ìdí alùgbà ń ah, adébẹ̀dé òní àrí pé wọ́n àwọn tí wọ́n ti ti gbà bẹ́ẹ̀ àwọn ẹlòmíín náà ti gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n ààyè ibi ojú alùgbàgbẹ́ wo òkú bẹ́ẹ̀ torí ibi tí àwọn bàbá àwọn bàbá aláwa tí wọ́n fi ṣe ibùdó ogun ibẹ̀ nù níbi àpẹ. ẹ ṣeun púpọ̀ bàbá wa ìbéèrè eléyìí wọ́n ní ṣé lóòótọ́ ni pé orí obìnrin máa ń wà ní ibi èjìká olóòlù yàtọ̀ sí èrè igi. èbó gbọ́n tá a sọ èkó lé mú ọ̀gbẹ́rẹ́ sí rí orí èèyàn ní bẹ́ẹ̀nbẹ́ ọ̀gbọ́ orí èèyàn orí èèyàn kèé ségi orí èèyàn ní bẹ́ẹ̀nbẹ́ kèé sàbámọ́dá bó o tó dé díẹ̀ ní ẹ̀sìn ó tó borí èèyàn bẹ́ẹ̀ tó ti yé àwa ẹ̀ ṣe mọ̀jẹ̀ ọ̀gbọ́ àfi fi bojú òsínú ọ̀rọ̀ wa bọ́ ọmọ àwọ̀ bàrà kóró bọ́ bá dé díẹ̀ orí èèyàn yóò kọ́kọ́ tabayi tabayi tabayi so kò sínú bàríà fún wa tó ti yé orí èèyàn ni máa gbé o ni máa gbé orí kìí ṣe gi o so àwọn tí wọn bá ń fojú di olóòlù wọn ni kí wọn má fojú di mọ́ obìnrin tó bá tẹ̀ pé òun yọjú kò lè rólóòlù èrò tó bá wá tún wá ń rí òun tọ́ba ṣe títí sábíamọ́ ẹ́ àwa tó máa sọ fún wọn pé irú wọn tí wọ́n bá ń yọ ọ́ wò tọ́ba gbógun ọmọ yóò sùn nù ẹ̀ kìí ṣe pé èpè ń tọ́ wà lára rẹ̀ ni pé wọn èyọ ọ́ wò tọ́ba wa jẹ́ pé ọmọbìnrin tí ọba tí ìbímọ tí ọba tí ìbàdàgà ti bá ń wò àti bímọ rẹ̀ ọ̀nà ọ̀nà wọ́n ṣẹ̀ṣẹ̀ máa bẹ̀bẹ̀ pé kó tó rí ọmọ bí ni lẹ́yìn tí bá ń yọ olóòlù wò sóhun èyọ ọ́ wò ẹ ti bá yín olóòlùwò tó bá so iko oṣù lónìí tó bá ya lónìí tó bá dé tí ń bọ̀ kékeré ní ọ̀rọ̀ àwa irú wọn ètètè rọmọ bí lẹ́yìn tí bá ti ń dẹ́jà rẹ̀ sóhun èdẹ́jà rẹ̀ káwá jẹ́ pé títí ń sàbí àmọ́ tí bá ń yọ́ lóòlùwò kò sí bọ́ bá lo gba ọdún láyé tọba lásìkò tó yẹ tó wo lóòlù ó ní iye ọmọ rẹ̀ tí ó kó tó dìbò náà wọlé sùn sóhun èèwọ̀ ni wọn èèwù. ẹ ṣeun a wá gbọ́ wípé olóòlù ò gbọ́dọ̀ gbé ọmọ máàyò ṣé òótọ́ ni ẹ bá wa fìdí ẹ̀ múlẹ̀. ọ̀kàrẹ̀ láì sórí ìbéèrè ibẹ̀ o tí a bá sọ bẹ́ẹ̀ a lè kó rí bẹ́ẹ̀ a sì lè kí ó rí bẹ́ẹ̀ ọ̀sẹ̀ tí gbólóòlù tí èbí mọ́ ṣé ọ̀wà àbọ̀mọ rẹ̀ sí ní àdó ìdẹ̀gbà sí rí máa rìn sí jẹ́nu pẹ́ o. ẹ ṣeun bàbá ọ̀nà ń ṣàlàyé. ẹ máa sọ tí ẹ máa sọ tí ìbéèrè tó tẹ̀lé ṣé òótọ́ ni pé ìpọ́nbíkú àti olólùjà ìjà alágbára kan ní nǹkan bí ọdún 1955. 1955 lóòótọ́ ni. ẹ jọ ẹ bá wa ṣàlàyé ilé ìjà. wọ́n yànnà náà wàá rí wípé àwọn kan sọ pé wàá ní ìpọ́nbíkú òkúló àwọn èèyàn ti pè mí dáadáa o ṣùgbọ́n ọ̀rọ̀ tí mò ń sọ yìí mo rí i pé gbogbo ayé ni ọmọ gbọ́ gbogbo ayé ni ọmọ gbọ́ lórí ìtàkùn àgbáyé ìpọ́nrípò òpó lóòlù ìpọ́nrípò ọ̀pá olóòlù olóòlù ló ṣe ṣaka fún pọ́nrípù ní ọdún tí wọ́n jà yìí ìpọ́nrípù tọ́ bá kò oògùn wọn jà àwọn èèsàdà àwọn èèyàn ìbọn bí ìsìn yìí bá kò báyìí lóko òka torí pé kò sí ègún tí gbóló lù jáde tó ti yé ló mú òka tó kó fólóòlù ẹni bàbá ni à ń pe bàbá wa ní bàbá omi òkúta dé aburú mọ̀ lọ́ba ní o bó ṣe gba òka ló lọ́ba da òka ẹnu lọ́ba ń òka ah ìwádìí kú bá ní ewúrẹ́ àpótí bàbá ọ̀tọ̀ ọ̀bọ̀ báyìí. lọba mú ó lọba sọ ọ́lẹ̀ ní ọmọ mú pẹ̀lú ikú ọ̀bàrú ó mú ìdí tó fi ń yínú odò gẹ́gẹ́ nù ẹ lọ béèrè dáadáa kẹ́ ẹ wádìí ẹ̀ tí ọ̀bà rí bẹ́ẹ̀ ẹni tó jábá tí ọ̀bà rí kí pé rí fi ń yínú odò gẹ́gẹ́ ó nìyẹn kan kìíní àná tí ń ìpẹ̀rípò sì ń wo kan kínú odò kò rí ó kan mú so ó ní nǹkan tí wọ́n fi sáwó bẹ̀ nígbà wọn sáwó bẹ̀ olóòlù bàbá padà lọ ọ padà lọ mú ó kan wọ́n fún ìpẹ̀rípò lẹ́rọ̀ so ti yé báàrin bó ṣe jẹ́nu. àtìgbà náà ló ti wá fi di pé ìpọ́nrí kú. kò gbọ́dọ̀ má dénú tó bá jáde nínú ilé rẹ̀ kò gbọ́dọ̀ má yìí ní odò gẹ́gẹ́ àtìgbà náà ni wọ́n ti sọ fún pé kò gbọ́dọ̀ bá olóòlù jáde pọ̀ mọ́ eégún kan náà tó dán wò kì í ṣe pẹ̀lú ikú nìkan ìdọ̀mì òun náà tó dán wò lójú bẹ̀rẹ̀ ni wọ́n ti ló ti pàdé olóòlù ìdọ̀mì náà àwọn tí wọ́n bá tí wọ́n bá jẹ́ ọmọ ilé ibẹ̀ wọ́n máa sọ orí èèyàn ní bẹ lórí tiẹ̀ náà ní ìdọ̀mì táwọn wí ṣùgbọ́n ẹni tó fi yàtọ̀ ni pé iwájú orí báyìí lórí èèyàn tiẹ̀ máa dúró sí sẹ́ńbà ti gbé òun èsì ojúlẹ̀ bó lóòlù sí máa ń sí orí tolóòlù òun náà ro rẹ̀ báyìí ni bí ìgbà téèyàn dé fìlà ni ṣùgbọ́n ìdọ̀mì tiẹ̀ báyìí ọ̀nà náà wájú báyìí ni ọdún tó bá olóòlù jà ni ìdọ̀mì ò ti bóde mọ́ torí pé nǹkan kan ṣẹlẹ̀ ń bẹ̀ káàbù tọ́ra àgbọ̀rọ̀ máa sọ. ẹgbẹ́ eégún àdúgbò bo ni ìdọ̀mì o làákàyè láyé yẹn n ó júwe fún ọ tó o bá ti kó sápátì tó ń da fírì lọ ọ̀nà òpó béèrè ilé ìdọ̀mì wọ́n sọ fún ọ. o tó bá lè mọ́jú wọn. ó dá ẹ ṣeun bàbá kí ló wá bí ọ̀rọ̀ pé obìnrin ò gbọ́dọ̀ rí olóòlù mo ti sọ fún ọ sórí olóòlù tó ń wo obìnrin ọ̀gbọ́dọ̀ rí ìlú ibi tí wọ́n ti gbé olóòlù gan wá gan obìnrin rí so wọ́n ní àìwo ojú ọ̀gbọ́dọ̀ rí kò sẹ́ni tó wọ̀rọ̀ àbẹ̀dí faso òfò sùn. ìdí tó fi jẹ́ pé president àwọn gan wọ́n ti wọ́n ti wọ́n ti parí gbogbo òwe olóòlù bọ́ bá dé àbújá lónìí tẹ́ bá ní pé olólùpààyàn òun ò ní ọlọ́pàá kọ́ wa mú ọ lónìí òun nìkan léegun tí ó lè pa àyàn tí ò sí ẹnì kankan tọ́gọ́rọ̀ èèyàn bá kú bàbá òsì àná ni bí wàá mélòó èèyàn bá kú bàbá òsì àná ni kò sẹ́nìkan tí ó bá rújọ́ èkìtì ní èrè. ẹ má bínú bàbá mi ìdí tó jẹ́ kí n padà sí ìbéèrè o wípé mo fẹ́ sọ̀rọ̀ lórí ààtò olójẹ́ kí n mú wá sórí wípé obìnrin ò gbọ́dọ̀ rí ṣé ẹ mọ̀ wípé gẹ́gẹ́ bí a ṣe gbọ́ obìnrin náà ló máa ń jẹ àtò a sì sọ wípé obìnrin ò gbọ́dọ̀ rí torí mo rí pé ìyá wa rò pé mo tún padà sí a àti sọ̀rọ̀ bá tẹ́lẹ̀ ní tó jẹ́ kí n padà sórí ẹ̀nu pé alóbìnrin ò gbọ́dọ̀ rí obìnrin sì ń ṣàtò ẹ̀. obìnrin ọ̀sán tó olóòlù obìnrin ń ṣe ato lóòótọ́ ṣùgbọ́n lójú obìnrin tí í játo sórí. So, jẹ́ ń wónú gbà wá tá a wà níbí kò sẹ́ni tó lè rí olóòlù ní gbogbo ibẹ̀ tó wà níbí. téèyàn bá ti lé ní ọgọ́rùn-ún ọdún kò ṣe nǹkan oṣù mọ́ téèyàn bá tó wọ ninety years kò tún lè rí olóòlù ọbẹ̀ látòrí ninety five hundred bẹ́ẹ̀ lọ àwọn yẹn ni tí wọ́n bá ti ra wọn ní ato nítorí pé kò sí nǹkan kan tí wọ́n fẹ́ ṣe mọ́ kò sí tí wọ́n retí kọjá pé kí wọ́n kú tó wá rí tí wọ́n bá ní ato kan ń bẹ lónìí tó àgbàlagbà ato ẹ́ tó wo lóòlù lọ́dún yìí tó bá lẹ́ẹ̀mí kò ní jọdún mẹ́ta lọ láyé tí so ìdí tó fi jẹ́ pé olóòlù kò ní ọkùnrin la olóòlù ọkùnrin sì ni akógun olóòlù olóòlù sì rèé o ò lè rí ató kan obìnrin kan lẹ́yìn rẹ̀ kó sọ pé òun mú un lòdì máa gbọ́ o tó o bá bí mẹ́ta ètò ọba sì kẹta tó bá jẹ́ obìnrin àtòlù àtọ̀run ló ti má tó wáyé ṣùgbọ́n wọn ò mú dé díẹ̀ kì í ṣe pé yóò lọ wò ó nígbà tí ọba tí ì mọ nǹkan kan tí ò tí ì mọ ọwọ́ yàtọ̀ sọ́wọ́ òsì wọ́n lè gbé dédìí rẹ̀ wọ́n wàá sọ̀rọ̀ àtòfó ń bẹ̀ o gbọ́ lẹ́yìn rẹ̀ tẹ́ bá ti sọ̀rọ̀ àtòjọ́ tó bá ti mọ̀ pé òun ti ń dọmọ ọkùnrin ẹ́ tó bá ti gbọ́n ò lè rù lóòlù mọ́ tó bá rí kò lè bí nǹkan láyé so ti so that is why mo sì rí nìyẹn. ẹ ṣeun bàbá wa a tún wá fẹ́ kẹ́ ẹ dákun kẹ́ bá wa fìdí ọ̀rọ̀ kan múlẹ̀ lórí bàtà wíwọ̀ ṣé lóòótọ́ ni pé olóòlù òkè ń wọ bàtà. ìwọ náà àìrọ́bà méjì láàfin. ẹgbẹ́ sí òkè. ẹgbẹ́ sí òkè. olú olú olú. wọn gbọ́dọ̀ wọ ó lẹ́sẹ̀ olóòlù lẹ́yìn náà wò ó bí wọn bá ti rí wọn gbọ́dọ̀ wọ. bẹ́ẹ̀ni olóòlù ò gbọ́dọ̀ wọ bàtà abọ̀kẹ́ ò gbọ́dọ̀ wọ bàtà nítorí pé orò tí wọ́n ń ṣe orò mọ̀wọ̀ bàtà ni ìdí táà fi wá rọ́bà méjì láàfin ní òru èèyàn èèyàn máa kéèyàn máa sùn kó máa tọ̀ kó tó máa yẹ tó ti sí. nǹkan ní òṣè. bá a sì kó òṣèré nù. tí béèrè mi bá tó kù. ẹ ṣeun adúpẹ́ púpọ̀ ẹ jọ ṣó ní àwọn àmúyẹ tí wọ́n fi máa ń yan olóòlù. Ah. ifá ní tọkẹ́ ń dúró gbòòrò àlè àlè pé nìsín ká pẹ́ bọ́ọ̀lù wá gbóló lù ó ti bẹ̀bí fá bá mú yóò gbé bí ọba gbọ́ tí ó jọ gbọ́ bẹ́ẹ̀ ẹ mo fẹ́ mo fẹ́ béèrè náà pé ẹ tó bá yá tí fá bá mú yàn tẹ́lẹ̀ ó sì ti gba ẹ̀sìn tó wá ní. wẹ́n tó ń wò yìí àáfàá ìmáàmù ti ń kírun mọ́sálásí ni o bàbá tí ń gbólóru ìmáàmù dá wà ní orí wọn ní à ń kírun mọ́sálásí sotiye ìmáàmù ni o so máa ń gbàtọ́ kan ó ti ṣẹlẹ̀ sáwọn aṣíwájú wa kan náà tó jẹ́ bàbá wa tó jẹ́ pé ìmáàmù ni wọ́n tí wọn ò sì gbọ́dọ̀ mọ́ gbà á ọlọ́run ní ẹ̀fẹ́ gé wọn kí ó ní o <laughs> ọlọ́run ní ó ní ó ní ó ní ó ní ó ní òun lọ́ba tó ń ṣẹ̀dọ̀ ń kálukú ó lóun sì ní ọba tẹ́nìkan kan ò lè gbìjà ó ní iṣẹ́ tó ń rán kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni iṣẹ́ tó náà rí mi ìlèlè ń sí ẹni tó bá wá kàn iṣẹ́ tó lòun rún iṣẹ́ tó lòun rán òun tó bá kọ̀ tí ọba ṣe ọlọ́run á lè ti torí bẹ́ẹ̀ gan kọ́ lọ́mọ fìyà rẹ̀ jẹ́ àtìrẹ́ńtọ́kọ̀ rí o tọ́lá àfa lòun àti ẹ̀rẹ́ tó jẹ́ tọ́jẹ́ wòlíì gan tọkọ̀ nígbà tọkọ̀ àwọn tọ́jà àgbà àgbàlagbà ọmọ ní fòsàn lẹ́sìn wò nínú ṣọ́ọ̀ṣì náà wọ́n ti sọ fún un pé bàbá ẹ lọ padà sí nǹkan tí wọ́n ní ẹ̀sìn bí ọlọ́run pè é ni so wọ́n mọ̀ nǹkan dára lọ́kàn kan rí nítọ́lọ́n bá ti kọ mẹ́ta láyé ò lè tà sí i ó ti yé gbogbo olóòlé wa tó ń wò yìí pásítọ̀ mbẹ́nu wa àfa mẹ́nu wa òun sẹ̀sí mẹ́nu wa bọ́lá ò dá wa wọ́n mọ́ ara wa nù. a sì máa sọ èmi tó ń wó iná ẹ̀sìn wọ́n lè pè mí láàfa ṣùgbọ́n pílẹ̀pílẹ̀ mi òun sẹ̀sí ni mí tí gbogbo ayé sì mọ̀ pé òun sẹ̀sí ni mí ṣùgbọ́n akéwú lóòótọ́ àmọ́ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àtúntò tí níbi tọ́lọ́run adé ṣùgbọ́n oníṣẹ̀ṣe ìdí ìṣẹ̀ṣe wọn bí wa sí àlè gbàgbé ẹ̀ ẹ ń bá gbàgbé òsàlẹ̀ wọn ó ti rún tó o bá níbi tí wọn bá ti ń gbégún dáadáa tí wọn ti ń gbégún tí wọn ti ń sọ̀rọ̀ tí wọn bá ní poro bẹ̀rù máa wo tí máa padà ṣẹlẹ̀ sí wọn bí kan máa wọn mọ̀tẹ̀gbẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ọlọ́run lè jẹ́ àtọ̀rọ̀ jẹ tó ṣe rí ni. ẹ ṣe púpọ̀ ẹjọ́ ìbéèrè ilé ìbò kan fẹ́ fi fi ìdí ọ̀rọ̀ wọn rí i pé wọ́n sọ pé kan múlẹ̀ ni a máa gbọ́ lásìkò ìgbà kan méjì ni ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ pẹ̀lú alákọ̀ọ́kọ́ wọ́n ní obìnrin kan wọ́n ló ti fínúfíndọ̀ pàdé olóòlù rí wọ́n lóbìnrin ọ̀hún wọ́n ní òbí mọ́ wọ́n ló kàn wá lọ wípé bóun ó bá tiẹ̀ kú kó òun kú òun ti rò ó pé wọ́n ní ṣùgbọ́n obìnrin wọ́n ní olóòlù wá sọ fún lọ́dún náà wípé torí pé òfin pàdé òun torí pé wọ́n ń gàn ọ́ ni ó sì gbọ́n mọ́ wá bà ọ́ lẹ́ẹ̀mí. bó ṣe rí náà lóòótọ́ ṣùgbọ́n kí èsì bá mi àti sọ́kọ̀. kò náà mo ṣe fẹ́ kẹ́yìn tẹ́ jẹ́ bàbá wa ó fìdí ẹ̀ ah, múlẹ̀. ìyá ìyá ìyá kò tẹ kéésò nìkan ìyálé kò tẹ̀dó wọ́n ń pè ní yọ ọlọ́bẹ̀ ọlọ́pàdé bàbá kì í ṣe pé ó sì lajú báyìí wọ́n dì lójú pé tóun bá ti débẹ̀ kó wọ́n sàṣì ojú kó lóru ọ̀pá ọwọ́ àwọn yẹn wá ń bìlẹ̀ pé obìnrin kan mọ̀ ló máa ní afasọ bòlò ojú ìgbó sáfẹ̀ rólólù bàbá wa bàbá wa dúró bàbá ní etí ń dún ọ̀nù ọwọ́ adójú bolẹ̀ bàbá ní kò sí ojú ó sí ojú ọwọ́ adójú bolẹ̀ kò rí olóòlù bàbá wa ní a ah, ntọ́ ọba pàdé ìwòyí èrò ọkàn rẹ̀ mo sọ dẹ̀rìn fún ọ lónìí o tó bá dẹ̀ mí ọmọ ló gbé pàdé mi. ó sì dẹ̀ mí lóòótọ́ ọmọ ló gbé pàdé mi. torí kó tà ń sọ yìí kò sí téèyàn bá débẹ̀ tí ò rí o bọ́bá bẹ̀ téèyàn bá bú lọ òdì rẹ̀ yọ pọ̀ nǹkan ẹ̀ máa sọ bóde ni. àti rẹ̀ ń tọ́ sọ pé olólùbọ̀ ń pààyàn. olólùṣèlú si náà ọba kìí sàwa o eégún gangan di ọlọ́ọ̀bá òun gangan náà lé tó padà sáré wá kí ló ní bọ́ ọ̀pá àyàn fún ẹni tó ní bọ́ ọ̀pá kí lẹ́jọ́ fà tó fi ní bọ́ ọ̀pá iṣẹ́ ọwọ́ rẹ ní ọ̀pá o ńgbà sáré wá bíi pé ah ọ̀rọ̀ tó tó sì di ní ẹ nǹkan tó mọ̀rì tó mọ̀rì tó àwọn ò lè bọ́ yí o tọ́ra dédìí ẹ̀mọ̀ nítorí ọwọ́ aṣọ ìwọ lọ́mọ o ó lóò padà ronú olùkó sọ pé iṣẹ́ ọwọ́ òun ni ó pa òun iṣẹ́ ọwọ́ rẹ̀ ló ṣe pa lóòótọ́ so adẹ̀rẹ̀ tó jẹ́ pé ó ń dupò tó dédìí ẹ̀ ọlọ́run sì fún àìmọye mọye mọye mọye ẹlòmíì tí ò bímọ tí ọ̀gbọ́n pórí tó bá dédìí ẹ̀ ọ̀dọ̀ ọlọ́mọ ẹ̀ tí ò nẹ́sẹ́ lọ́wọ́ ó dédìí ọ̀dọ̀ ọlọ́run kò sí òkú sí ní ẹ̀ bá dédìí ẹ̀ tí ò èyí sàbúrú fún yàn náà ló fi jẹ́ pé tó fi dé pé egun tó yẹ pé ìlú òní ẹgbàá bí wọn ti tẹ́wọ́ gbà wọn. ẹ ṣeun bàbá wa ó kù ẹlẹ́ẹ̀kejì ṣe pé mo sọ náà pé ọ̀rọ̀ méjì ni mo kàn fẹ́ kí ẹ̀yin tí ẹ àgbà kẹ́ ẹ ẹ̀ múlẹ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n sọ̀rọ̀ nípa ìgbà kan mo mọ̀ pé yìí náà ó ti gbọ́ awuyewuye o tí wọ́n ní olóòlù jáde lọ́dún kan ó nà gba kan sí ìyá alámọ̀là kan ìyá alámọ̀là náà sì nà gba kan padà mo wá wò pé láì ṣe aláwàdà bóò ni àárín ó ṣe jẹ́ bá wa fi ìdí ẹ̀ múlẹ̀. ọlọ́run lè jẹ́ orí dáre gbogbo wa rẹ̀ rí dánwó. ìdùnnú rẹ̀ láàmú rí. so orí gbàkọ tí wọ́n ń sọ lóòótọ́ ni ṣùgbọ́n wọ́n yẹn sádèdè lò ń bẹ lára rẹ̀ lóòótọ́ wọ́n yẹn sádèdè lò tí ọba jẹ́ pé ọba jẹ́ àfojúdi tán yányán tó ti yé alámàlà kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó wá nàgbà kan lọ́ọ̀kan rárá ẹni tó ní èrò èrò èrò aburú síra rẹ̀ tó bá débẹ̀ olóòlù nípa lẹ́yìn kó ṣàdúrà fún pé èrò tó rò yìí yóò sì rí bẹ́ẹ̀ fún ọ ṣùgbọ́n tó ti ní determination pé àní mo fẹ́ dọ́gbọ́n rí níṣẹ́ mo rántí bí yíyà kan bí ara nineteen eighty seven ìyá àdúrà kan bá mú aago ṣọ́ọ̀ṣì ní báńdù bọ̀ gbàgán gbàgán gbàgán ìyá àwọn wá sí bí ìwèrè lójú ẹlẹ́ta níbẹ̀ ẹlẹ́ta yìí àwọn èèyàn bá ń pè á ah, ó ní olóògùn bàbá wa ti bẹ́ẹ̀ ń gbàdàn bàbá ni á ah! ó sì rí mi fín sùkúrú níyà ń di ìdọ́nà mi ò lè gbàgbé nítorí pé ọlọ́run ní àwọn tó ń bá ti ṣe àmì sílá ọlọ́run ní á pọ́n wọn lé oníkálukú ní sàábí ọ̀nà tó lóun gbà pé oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìrìn àjò tí orí orí orí ọlọ́run fún látàrí olórí ọlọ́run wá rò pé á ah, eh, ló ń lé tó tó ṣe àfojúdi ọlọ́run agbẹ̀mí ẹ̀ síbẹ̀ so bọ́rọ̀ tí mo nígbà náà ní eighty seven àwọn tí nǹkan bá ṣẹlẹ̀ sí níran wọn gan wọn mọ̀ bí wọ́n bá ń gbọ́ nínú gbogbo táwọn wọn ń gbọ́ tí wọ́n bá ń gbọ́ nítàkùn àgbáyé wọ́n mọ̀ mọ̀ ìbò ṣe rí náà lóòótọ́ ẹ wo gbà tí ìgbà ajá gbé àwọn ní kíláàsì tí wọ́n jà ẹ dákun ẹ jọ ntọ́gbẹ̀yìn ajágbe ta ló tọrọ rẹ̀ ọlọ́mọdé ajágbe fọ́ lójú ó di létí ọ̀rọ̀ lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́sẹ̀ ojú kan náà ní yàgbẹ́ sí àwọn máa rí òtún wá kò sì ẹlẹ́ wọ́n ní ajágbe kó ẹlẹ́ o obìnrin kan ṣoṣo tó rí náà. ọjọ́ kẹsàn-án lóbìnrin jáde láyé ọwọ́ á fi títí ẹ̀kú bá àwọn ọ̀pọ̀lọpọ̀ obìnrin nígbà náà tó yẹ pé gbogbo wọn ni wọ́n wọ́kú lọ pé ha borólólù borólólù ọwọ́ pé borólólù borólólù lásán lọ́dá lójú kó bá gbogbo àwọn ìṣẹ́jọ wà lónìí sórí olóòlù tá a sọ̀rọ̀ rẹ̀ yìí tó bá dásìkò tá a bá fẹ́ sọdún rẹ̀ tí wọ́n bá gà á tán tí wọ́n bá fún ní tí wọ́n bá sí tí wọ́n bá sí tutù ẹ̀ lọ́wọ́ wọn ìdákọ̀ rẹ̀ tó ti yé ojoojúmọ́ làwa lọ máa ń fún ní tí máa ń gbà ní àwa máa lọ fún lóúnjẹ every day tá a bá fún lóúnjẹ every day irú ọ̀rọ̀ tá à ń sọ yóò ti ṣẹ́yọ láàrin wa wàláì tá a bá ti ń sọ̀rọ̀ rẹ̀ la fi máa sọ pé tá a bá péré akọni ìdálẹ̀ ìdálẹ̀ gàràgà o ti mọ̀ pé ọ̀rọ̀ ohun tá à ń sọ yìí àwa náà la lè sọ o nínú àdọ̀ nínú tòsí ọ̀dọ̀ wa yìí màmá ẹlẹ́kọ̀ọ́ kan bẹ lókè ń ọwọ́ adásìkò tí olóòlù fẹ́ gbẹ́ bọ̀ ah, olóòlù òkú lè kíní olóòlù wọn ń gbẹ́kọ̀ òun lọ ń tó ń jèrè olóòlù sì sẹ́yọnú ẹ̀kọ́ yes ọba nírọ́ ni àwọn ọmọ rẹ̀ ń bẹ ń tòsí ọmọ ọmọ ẹ̀ ń bẹ ń tòsí ibẹ̀ níyà náà kù sí ìgbà yẹn pé èrò ẹ̀mí rẹ̀ ní ọ̀dà bàbá ọkọ mi bàbá ọkọ mi ò ní pé mọ̀ jẹun ọjà tí bá ń pọ̀n orí náà ni wọ́n ti yóò ti máa tà ìdí ṣùgbọ́n ó ní èrò aburú lè ṣẹyọ gbé táyé pé ní ìsìn táwa náà bá dé díẹ̀ léni pé ọyá ẹ lọ bá ní sin nǹkan báyìí fún afẹ́ sọ̀rọ̀ ẹ o èso ayọ̀ ni o ṣìjò wúlò fún ọ̀tá bá sọ fún yọ ọ̀sẹ̀ yọ gbogbo kálukú wa àṣùgbúlébú ní òkú. gbogbo kámẹ́rà ló ń dáná. àti bẹ́ẹ̀ tí ẹ̀ lérí gbọ́. ẹ̀ lérí gbọ́ gẹ̀ pé tamudani ó pọ̀. sọ ṣe rí bàbá mi ẹjọ́ mo wá fẹ́ béèrè nǹkan kan ẹ má bínú ọlọ́run á jẹ́ kí olóòlù àsìkò wọn á dàgbà wọn á dògbò wọn á fọwọ́ pawú wọn á fẹ́ mi dìtòdì bí olóòlù bá rí bí àgbáre tó lé àwọn àkànṣe ètò kan tí wọ́n máa ń ṣe kí ó tó di pé wọ́n á yan olóòlù ní ẹjẹ́ ìfìyẹn káàdì ẹ̀. máa gbọ́ inú mẹ́dọ̀ pé ọmọ àyá ọmọ àyá mi ni ọ́ ọmọ àbàdàn sì ni ìwọ náà ìwọ náà sì tó ta mọ́nú ilé fine sórí olóòlù àìkú olóòlù ọlọ́run ní èèyàn ẹni tí ọkàn lọ́la ọmọ rẹ̀ ó sì rí mi. ẹ ṣeun bàbá àwa kíyèsí àwọn nǹkan kan nísàlẹ̀ lásìkò ìgbà tí à ń dúró kó tó di wípé fààyè gbà wá bí tá a ti ń dúró kiri a rí i pé a rí àwọn àpẹẹrẹ àwọn òòṣà a rí àwòrán Ṣàngó a sì tún rí ìyá wa kí ni ìbáṣepọ̀ tó wà láàrin olóòlù àti àwọn òòṣà. sórí máa gbọ́ sórí ọdún tó ń wò ọdún kan ti kú ọdún twenty oṣù kẹsàn-án bọ́ ọ bá dénú ilé yìí ó rò pé bóyá kò sí nǹkan kan mìíràn tí wọ́n ń sin ọ̀sùn ń bẹ òòṣà alá wà òṣogì yẹn wà ọba ló ayé wà ọgbọ́n mi Ọbàtálá wà Ṣàngó ń bẹ Ọya ń bẹ òṣòòṣà tí ò pè ń téèdé fa àti bọ̀ fa kọjá báyìí àwa ti sọdún fa kọjá báyìí gbogbo òòṣà téèyàn máa bọ yányán lọ́lọ́run lé láti ara bàbá wa Ayọ̀ǹdè Ajé táwa jẹ́ ọmọ ẹ̀. ẹ ṣeun bàbá ẹ má akíyèsí wípé ògùn wà ní iwájú ìta ṣé ìbáṣẹmọ wípé àwọn yòókù ẹ kó papọ̀ ó dàbí pé ẹ dá ògùn fi sílẹ̀ lọ́tọ̀ pẹ́kí. a máa gbọ́ ògùn tó ń wò wọn a ti sọdún rẹ̀ kọjá tó orógùn tó ń wò wọn. odidi ẹ̀mí kan ni ògùn tó ń wò tó bá dàbí irọ́ a ní fún ara rẹ lọ ra ikú pupa ìgò kan kó o bu omi dání báyìí káwá ní kí wọ́n lọ bọ́ ìyàwó rẹ̀ lóde ẹ̀ káwá ní wọ́n bọ̀ ara nù ogun àwa bá ń ni o àwọn bàbá wa ayọ̀ ògo ayọ̀ǹdẹ̀nu oògùn tó ń wóhun ẹ̀wọ̀n kan bẹ́ǹdì ẹ̀ tí ì bá jẹ́ pé àrífín ń ló jẹ́ ẹ̀wọ̀n ìdí rẹ̀ wọ́n wọlé ṣùgbọ́n bó ṣe wọlé ń ẹ́ tí wọ́n bá pè é yóò sọ fún ọ pé òun ti dé o kò ṣe é wò méjì rẹ̀ ò sì gbàdàn tàbá tara wájẹ lókun tó bá fẹ́ dàbí rọ á ní ìpọn ọmọ bó fún alóhùn ìpè mí lé fún ẹ pé kọ́ ọ̀kan wò kọ́ fún ọ̀kan wò lọ́ọ̀kan kọ́ ọ̀kan wò sọ́gbó lé yóò mẹ́ tí wọ́n gbàgbọ́ rí pé òun ìmọ̀ mi àwa káàrí òun mọ bó ṣe débẹ̀ o ṣùgbọ́n àwọn bàbá ńlá wa àwọn ní ìlú òun sì ni alágbẹ̀dẹ àkọ́kọ́ òun ni wọ́n ń pè ní ànábì dáadáa. ẹ ṣeun púpọ̀ ẹ kú àtàárọ̀ ẹ pẹ́ fún wa ẹ pẹ́ bẹ́ẹ̀ mo kàn fẹ́ béèrè fún àǹfààní kan ni mi ìbéèrè ìbéèrè mọ̀ pé ṣé ẹ lè fún wa láǹfààní láti ya àwọn ya oògùn àti àwọn nǹkan tí a bá rí ní wátàlẹ̀. máa gbọ́. káwọn èèyàn wa ó lè rí ilé òsà ẹnu ọ̀nà ilé òsà ó lè yẹnu ọ̀nà ilé òsà ilé òsà ló lè wọ̀ bóyá ọba sì lè ṣe o lè wọ́ o èmi ọmọ tó lè tẹ̀yìn ẹ̀yọ ni o lè ya gbogbo tó wá fẹ́ sí ni ọlọ́sìn ẹ yóò gbọ́n lọ́ọ̀yà pọfẹ èsùnú láàrin ògiri abániwọ́nà bá rí dá ẹlẹ́kùn sunkún láàróyè ìṣẹ́jọ́ onímọ̀ ìsúnmí láàróyè ìsùnkún ọlọ́lọ́ọ̀ká tẹ̀lé ìfìfẹ́ òòlù ńlẹ̀ o. ó rí i pé ní gbogbo àwọn sàábí ọlọ́run kò sí sàábí kankan tí ó respect Fún ọ̀rọ̀ ọlọ́run gangan ó tún respect Jésù ẹ́ nígbà tó lọ gbọ́ ọlọ́run pé tí àwọn sàmì bó làwọn ó sì máa rówó náà wọ́n á lọ bọ́lọ̀ èsù wa lọ bọ́lọ̀ pé ó ní gbogbo àwọn tó wá wọ́n gbà kọjá gbogbo ẹni tó ní kó o lè ṣe kọ́ ọmọ èdè sùn lójúmọ́ àbẹ̀tí ọba kọjá lórí ìta èsù ò ní ṣe wá o èsù tó wò ó báwa náà ṣe bá a nù a tún ní èsù tó ga tó yàn ń dùn ẹ́ tí lè ń bẹ lórí rẹ̀ tí wọ́n kọ́lé fún tó ga tó yàn ń dùn ṣùgbọ́n ò lè dé bẹ́ẹ̀ o ṣùgbọ́n èṣù ta kò lè rí ètò àkọlé fún bẹ́ẹ̀bẹ́ ìrìwọ́ ẹ̀ ó tó yẹn ń lò ráì tí wọ́n gbọ́n máa wò pé ṣéṣù ni bẹ́ẹ̀ sì ni èṣù ni èṣù àgbáláyé ni kì í àmọ́ tó yẹn fi ṣe o àwa náà bá ń bẹ̀ ni o ní báyìí. ẹ ṣeun a dúpẹ́ púpọ̀ ẹ kú àtàárọ̀ a kí gbogbo ẹ̀yin bàbá wa àti ìyá wa tí ẹ ti fàyè gbà wá. ẹ jọ ẹ ẹjọ ẹ má bínú ẹ má ẹ wá fi àwọn nǹkan yẹn ọ̀rá ká fi. ẹ torí fídíò yìí káwọn yẹn lè rí. ọmọ ti gbà lásìkò. ẹjọ sà torí ẹ làwa náà ṣe jókòó. dáúdáú. ẹ bá ń pe dáúdáú sílẹ̀. Laura. Tekan yung mga bitan mo. Tekan yung mga bitan mo ba? Okay. Yeah, sige. wọ́n a kí gbogbo ẹ̀yin èèyàn wa tí ẹ ti darapọ̀ mọ́ wa ẹ rí pé bàbá wa gbà wá lálejò wọ́n sì ṣàlàyé gbogbo nǹkan tó tọ́ àtẹlẹ́yìí tó yẹ fún wa láti mọ̀ yàtọ̀ sí oríṣiríṣi irọ́ tí àwọn èèyàn ń gbélé wa lọ́wọ́ ń ta àti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu bàbá wa gan tí wọ́n jẹ́ olùkọ́ tí wọ́n ṣàlàyé ẹ̀ fún wa gan ní ṣókí níta wá fẹ́ díẹ̀ nínú àwọn òrìṣà tí bàbá wa ti mẹ́nu bà ni a fẹ́ ṣe àfihàn rẹ̀ báyìí nítorí náà ẹ ṣe máa bá wa ká lọ wọ́n ń ṣe àwọn ètò pẹ̀lú àwọn èèyàn láti ṣe àfihàn àwọn òrìṣà ọ̀hún. sins. A ṣe máa bọ́ sísàlẹ̀. Ó ní àlejò wọ́n ní láti bá àwọn àlejò kan sọ̀rọ̀ kó tó di wípé agboolé òde ajé náà la wà agboolé ajé òde ajé olóòlù. kílẹ̀ kílẹ̀ ajá fẹ́ ṣe ni tó wà ní. bàbá rẹ̀ láì rẹ̀. Bom. wọ́n fẹ́ síra ká ló lẹ̀ jẹ́ ìgò tó bá nira. èmi lèmi yóò ṣe ìṣòro kínníkínní. wọ́n ti yẹ ilé ẹ̀rọ. Ọya wọn náà wà wọn bí àwọn òṣèlú wà wọn wọn bẹ yá wọn àti mọ káwọn náà àtẹlẹ yóò mọ a ti ń sọ̀kalẹ̀ báyìí láti òkè ilé tí a wà a fẹ́ ṣe àfihàn díẹ̀ lára àwọn òrìṣà tí ó ní í ṣe pẹ̀lú olóòlù ẹ kú ìkàlẹ̀ yá wa. òòṣà ilé ni wọ́n pè ní ìgbà ajé. ìgbà ajé. wọ́n ṣẹlẹ̀ wọ́n ṣẹlẹ̀ yá. nǹkan tí wọ́n tún ti ẹni sùúrù ilé ní ìgbà ajé ẹwù ilé ni ìgbà ajé ṣẹgbọ́ eléyìí ni àròkọ mọ́ náyìn. àròkọ mọ́ náyìn. ilé ní arúgbá àgùnbá. lẹ́yìn náà sì ni àkùkọ jù àkùkọ ni. àkùkọ òòṣà. bẹ́ẹ̀ ni òun ni ilé ni adídẹ́wẹ̀. ajá rẹ ni ilé ni yóò gbé. òun làwọn eléyìí tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ gbogbo ẹ̀yà ẹ̀gá ṣe lẹ́yọ kọ̀ọ̀kan àga rẹ̀ lélẹ́yìí òrìṣà ògìyàn ló ní ẹnu ọ̀nà yìí. bẹ́ẹ̀ ni ibẹ̀ ni ó gbọ́dọ̀ wọ ẹni bá wò ó ra ibẹ̀ ni èèyàn gbọ́dọ̀ wọ̀ ẹni tó bá ti wọ̀ ó ra ẹni tí ń ṣe tó ń fún ní nǹkan ẹni tí bá ń fún ní nǹkan nìkan ló láǹfààní ọ̀wọ́ àsìkò tó bá sì fẹ́ẹ́ fún lẹ́tọ̀ọ́ ẹ̀ nìkan. àmọ́ lẹ́yìn ẹni kò sí ẹlòmíì tó láǹfààní láti wọ. ilé náà pè ní adédèwẹ̀ adédèwé ta la adédèwé. bẹ́ẹ̀ bá ní kí ó dàbí pé ó pọn mọ́. ó pọn mọ́ ó mú ẹran dání àti àkùkọ díẹ̀ bẹ́ẹ̀ bá débi iwájú rẹ̀ ẹ́ gẹ́gẹ́ bí téèyàn bá nídìí nǹkan òun máa ń ṣe fún yàn. adédèwé ó ní bí tóbìnrin ó ní ìyá obìnrin ẹnu ọ̀sán ló mọ̀ ṣàlàyé lọ́sẹ̀ tí ń bọ̀ máa ṣàlàyé lọ. ẹ wo eléyìí Ifá ajé ni Ifá ajé ni ọ̀pọ̀ ajé ọ̀pọ̀ ajé ni. ẹ ṣeun bàbá wa ìgbà tá a rí i pé ẹ ti lálejò láṣẹ ní. ilé òsà yìí bẹ́ẹ̀ so ẹ jẹ́ kí n mú rédíò tó yẹ kí n lè lọ máa sàwọn ètò ìyókù tó fẹ́ sí. ó yẹ máa bọ̀ méjì. a padà bọ̀ sí eléyìí tó kù. ọ̀rọ̀ àwọn ọmọ máa ya àwọn eléyìí. Fẹ́kí táwọn láyé ọ̀sẹ̀ ìpínlẹ̀ yẹn ni àdálórúkú gbogbo ìṣòro mi nìyẹn. ó bọ́ bàtà. ọyá omi ni wọ́n kọ́kọ́ ta lè ní ọmọ ẹ̀yìn ìṣòro ọ̀run ẹ̀bá mi tó ń bì sí i báyìí. ẹ̀rá dé kárọ̀dẹ̀ kárọ̀dẹ̀ wà àṣẹ àṣẹ àṣẹ àṣẹ. Àṣẹ ṣe ìṣúra ti sáà mọ́. tó o ti yé yín bá èṣù mi yẹn o àlè rí jẹ́ èṣù láàlú ajọ́ngọ́lọ̀ lámọ́ bàbá ọ̀pẹ́lẹ́kùn tó kẹ́gbọ̀n ọ̀pẹ́lẹ́kùn ẹlẹ́kùn sunkún láàrú yẹn sẹ́jọ́ onímọ̀ èṣù mi láàrú yẹn wọ́n lọ lọ́ọ̀ ká tẹ̀lé fífi àlè rí jẹ́ èṣù. ọ̀kẹ́ gbé bí òkú. mo débẹ̀. Torí pé màmá wà wájú. Torí màmá ni mo ṣe lọ́jọ́ káyìí. Kábíyèsí, jẹ́ wọn ó rí èṣù náà. Eléyìí ni èṣù tí ẹ bá kíyèsí ẹ gbé sókè síbi ọ̀nà tó wọlé ẹ rí i pé oríta agbo ilé oríta ọ̀nà tí ó wọ ilé téèyàn bá ń bọ̀ láti òde ajé àbí àti pẹ gbogbo igun yòókù wúwù téèyàn fẹ́ gbà wọlé sí ilé olóòlù oríta ilé èèyàn ó gbà torí ẹ̀ ni wọ́n ṣe gbé sí oríta ibi àkọ́kàn téèyàn bá ti wọ agboolé òun náà ni wọ́n bu omi lé lórí o èṣù onílé oríta gbogbo wa ò ní rí jẹ́ èṣù o ẹ jẹ́ kí a wá parí eléyìí tí abẹ̀rẹ̀ ń bí. Ṣé bá sáàbò lónìí? Ṣé sáàbò lónìí? Fọ́tọ́ lọ. Ibi ọpọ́n ládé. Ọpọ́n ọ̀fà àgé. Ọpọ́n ọ̀fà àjìnì. Ṣẹ̀gbọ́n ọpọ́n ọ̀fà àjìnì eégún ajé ni. eégún ajé. eégún mi yàtọ̀ sí lóògùn ajé. yàtọ̀ ọ̀tọ̀ ní eégún ajé yàtọ̀ sí lóògùn. ó máa ń jáde náà. lásìkò ọdún eégún ọ̀tọ̀ lòun máa ń jáde ọ̀tọ̀ ní olóòlù àwárò bọ́yá olóòlù nìkan léegun tó ń ti bí yìí jáde. twenty one pieces twenty one pieces twenty one gbogbo yẹn làwọn kọ́ máa ṣe ṣáájú kólóòlù tó wá jáde olóòlù yẹn gangan everybody máa ń rò bóyá bí ọ̀rá sámi rà sí olóòlù yẹn gangan náà rò bóyá nìkan ló ń jáde but we have twenty one pieces so yàtọ̀ sí olóòlù ní twenty one mi that one. ẹ eh, tó eh, twenty míì pẹ̀lú olóòlù ẹ ṣeun ẹ dákun ibi tí wọ́n wá gbede lélẹ̀ kí ni ẹgbẹ́ ẹgbẹ́ kí ni àìpé òṣògìyàn gàgà òṣògìyàn ní ẹgbẹ́ ní ìyá ẹ̀wọ́n ní ìyá lélẹ́yìí tí wọ́n kú ọmọ mo ti yà wọ́n eléyìí ni mo fẹ́ ibi tí adé lélẹ́yìí ṣó ti eyín sìn èyàn ò kì í rìn ọmọ lásán ọmọ gbè bó ṣe rí nù. ṣàgó lélẹ̀ àbábẹ́rẹ́ iná ló bí iná lẹ́nu ọ̀rọ̀ lọ́fẹ́ náà ò lọ́lẹ̀ kí n sàn tó fi sẹ́tẹ̀ gba ọta. jẹ́ kí wọ́n wo àwọn ìjọ. èwo leléyìí tó. ọkọ àwọn ìyàwó mi ó ti àkójọ kan náà láti máa ṣàlàyé ọ̀rọ̀ fún àgbà. kí ni àwọn. ilé náà ni àkókò àkókò tó wà lọ́ọ̀kan ẹ̀ nílé tó wà níbi àbáwọlé yẹn. bẹ́ẹ̀ni òun náà ni wọ́n tún ṣe síbí eléyìí nǹkan. ilé mi ẹgbẹ́ obìnrin òun ni torí wọ́n ṣẹṣẹ́ ní ọlọ́mú rọrùn. ọlọ́mú ẹ ẹwọ ọmú ilé náà ṣe bá ṣe gbẹ ló ń gbẹ wọ sẹwọ rí ọ̀rọ̀ mú lásán lórí òbí ó wò débi. ẹbí wọn ṣe fa ọmú wálẹ̀ ló jẹ́ kí n. ṣé kọ́nsẹ́ẹ̀tì wà nígbà náà ni kò sí ti jẹ́ kọ́nsẹ́ẹ̀tì kálukú ọ̀dà wọlé kékeré rẹ̀ ẹ wọ́n ti yà á irọ́ wọ́n tó báyìí àti bẹ̀rẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀. Àròkọ mọ́wẹ́yìn náà lélẹ̀. Àròkọ mọ́nẹ́yìn mọ́nẹ́yìn. Mọ́nẹ́yìn àròkọ mọ́nẹ́yìn méjì ni méjì ló wà ẹ̀yọ̀kan náà wọ́n kàn fi ṣòro. pẹ̀lú eléyìí la fi kí pẹ̀lú eléyìí la fi kí gbogbo ẹ̀yin èèyàn wa tí ẹ ti láǹfààní ẹ má bọ̀ kọjá ẹ rọra pẹ̀lú eléyìí la fi ń kí gbogbo ẹ̀yin èèyàn wa tí ẹ ti láǹfààní láti darapọ̀ mọ́ wa mo rò pé pẹ̀lú àlàyé tí bàbá wa ń ṣe mo gbàgbọ́ wípé gbogbo èyí tẹ bá láǹfààní láti wo fọ́nrán yìí ẹni tí ò bá ti gbìyànjú ẹ̀ wò rí kò ní gbìyànjú pé òun á gbọ́ pé olóòlù jáde òun á wá lóun á yọjú wò ẹ ti mọ̀ wípé àìwò àìwò ni wọ́n ti ásìtì tún wá hàn sí wa báyìí wípé lóòótọ́ àti òdodo ni Yorùbá ní àwọn nǹkan agbára tí wọ́n kọjá kékeré pẹ̀lú eléyìí ni màá fi máa dágbére fún yín lórí àkànṣe ètò wa ètò yín ìṣẹ̀dálẹ̀ ìpàdé wa tún di ní ọjọ́bọ̀ ọ̀sẹ̀ yìí láṣẹ Elédùmarè nígbà tá a tún máa pàdé nílùú Ẹdẹ ẹ̀dẹ̀ mọ̀ pé àwọn ogun là ń lọ lọ́jọ́bọ̀ títí dìgbà náà ibi ò ní ṣe mí ibi ò ní ṣẹ̀yìn náà èmi a máa lẹ́mi ò ní bá wọn lọ ìlú ẹja tó lọ tí òde sàlẹ̀ omi mi ò ní bá wọn lọ ìlú ọ̀kọ̀ọ̀kan tó lọ tí òde sàlẹ̀ odò èmi ni màá lu ẹ̀yìn náà ni màá tún bá ṣe alábàápàdé tó bá dọjọ́bọ̀ olúwàbùkọ́lá adélékè ló ń dágbére fún yín pé káfíńrẹ́ pàdé o